iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀ nàìjíríà wọ́n fi ìròyìn kan síta wípé ọwọ́ ti tẹ àwọn ògbólógbòó ọ̀gárá ọlọ́ṣà àwọn ògbólógbòó olè tí wọ́n máa ń dáná lójú ọ̀nà àwọn federal road káàkiri pàápàá jùlọ lójú ọ̀nà tó lọ sí lójú ọ̀nà kaduna tó lọ sí ìlú àbújá. ó ta sánsán rédíò and tv láti subscribe sí Ògo Ìtàsánsán TV lórí YouTube. please. Ìtàsánsán TV. a kí yín pé ẹ kú dédé àsìkò yìí a kú gbìyànjú ọbẹ̀ Èdùmàrè yóò dé wa ládé o àní ṣiṣẹ́ fọ́ọ̀mù ẹlòmíì jẹ gẹ́gẹ́ bí a ṣe ṣàdéhùn fún yín pé àní jẹ́ kétí yín ó di sí bó bá ṣe ń lọ lórílẹ̀‐èdè Nàìjíríà àwọn ìròyìn tó bá ń lọ àtàwọn ìṣẹ̀lẹ̀ tó bá ń ṣẹlẹ̀ àti ní àmọ́ bòyín gbọ́ a tún ti gbọ́ tuntun o a tún ti gbọ́ tuntun lórílẹ̀ nàìjíríà ẹ jẹ́ kí n fi àsìkò yìí kí àwọn òṣìṣẹ́ iléeṣẹ́ ọlọ́pàá pé wọ́n kú iṣẹ́ takuntakun wọ́n kú gbìyànjú ọbẹ̀ Èdùmàrè yó máa bá yín ṣe yó dẹ̀ máa wà pẹ̀lú yín yó máa tì í lẹ́yìn ẹ̀ ní ṣiṣẹ́ ṣe o láṣẹ Èdùmàrè Odídẹrẹ́ kì í kú sóko wa jẹ ẹ̀ ní kú sórí iṣẹ́ o ọbẹ̀ Èdùmàrè yóò pín yín lérè iṣẹ́. àwọn iléeṣẹ́ ọlọ́pàá orílẹ̀ Nàìjíríà wọ́n ti fi síta wọ́n fi ìròyìn kan síta wípé ọwọ́ ti tẹ àwọn ògbólógbòó ọ̀gárá ọlọ́ṣà àwọn ògbólógbòó olè tí wọ́n máa ń dáná lójú ọ̀nà àwọn federal road káàkiri pàápàá jùlọ lójú ọ̀nà tó lọ sí lójú ọ̀nà Kaduna tó lọ sí ìlú Àbújá pé ọwọ́ ti tẹ̀ wọ́n àti àwọn ìgárá ọlọ́ṣà tí wọ́n máa ń já mọ́tò gbà lójú ọ̀nà àti àwọn tí wọ́n máa ń gbéni ṣòwò tí wọ́n máa ń gbéni gba owó eh, àwọn kidnappers wípé ọwọ́ ti tẹ̀ wọ́n wọ́n dẹ̀ ṣe àfihàn wọn nílùú Àbújá gẹ́gẹ́ bí ìròyìn ṣe sọ gẹ́gẹ́ bí ìròyìn ṣe sọ a gbọ́ wípé iléeṣẹ́ ọlọ́pàá eh, wọ́n láwọn ti gba ìbọn AK-47 AK-47 tó lé ní mọ́kàndínlógún wípé ni àwọn ti gbà eh, ammunition àtàwọn ọta tó lé lẹ́gbẹ̀rún kan wọn làwọn ti gbà bákan náà wọn lá àwọn tó ń gba ọkọ̀ ayọ́kẹ́lẹ́ oríṣiríṣi ọkọ̀ ayọ́kẹ́lẹ́ tó lé ní mẹ́tàdínlógún àti àwọn nǹkan míì bíi owó àti àwọn irinṣẹ́ tí àwọn ẹni bíi yìí tí wọ́n ń lò wọ́n ní àwọn ti gbà lọ́wọ́ àwọn ẹni yìí nígbà tí wọ́n wá ń ṣàlàyé síwájú sí i wọ́n ní oríṣiríṣi ìpínlẹ̀ ó ní ọwọ́ ti tẹ àwọn èèyàn bíi yìí àwọn ògbójú ọlọ́ṣà yìí àwọn ìgárí ọlọ́ṣà yìí àwọn ẹni bí àwọn alọ́kóló ń kígbe wọ́n ní oríṣiríṣi ìpínlẹ̀ ni ọwọ́ ti bà wọ́n bí wọ́n wá ń dákọ̀ àwọn ìpínlẹ̀ tí wọ́n ti mú àwọn ẹni bí yìí wọ́n ń dákọ̀ àwọn ìpínlẹ̀ yẹn lára àwọn ìpínlẹ̀ tí wọ́n ti mú àwọn ẹni bí yìí òun la ti rí ìpínlẹ̀ Nasarawa wọ́n ní ọwọ́ bà àwọn èèyàn yìí níbẹ̀ bákan náà ìpínlẹ̀ Port Harcourt wọ́n ní ọwọ́ bà àwọn ẹni bí yìí ọwọ́ bà wọ́n pé àwọn tó ń rí wọn mú níbẹ̀ bákan náà FCT l'Abuja ọwọ́ bá àwọn bẹ̀ bákan náà wọ́n tún tẹ̀síwájú wọn ní ìpínlẹ̀ kẹbí pé ọwọ́ tún ba àwọn ẹni ibi yìí ọwọ́ bá àwọn níbẹ̀ tó fi mọ́ ìpínlẹ̀ sàǹfàrà pé ní ọwọ́ ti bà wọ́n hmm, àfi kọ́ bá Èdùmàrè kó máa fi sọ rẹ̀ sọ wa kó bá dẹ́dàá kó máa dáàbò rẹ̀ bọ̀ wá kó má jẹ́ ká burú sí wa kò síbi táwọn ẹni ibi yìí kò síbi tí wọ́n sí mo sì mọ̀ wípé láṣẹ ọba mi Èdùmàrè láṣẹ ọba mi adẹ́dàá láṣẹ oòrùn tó ràn yìí lọ́sàn-án gan tá a wà yìí yóò máa fi ojú àwọn oníṣẹ́ ibi yóò máa fi wọ́n hàn dé o àṣírí wọn ò sì ní bò àṣírí wọn mọ̀ tú o láṣẹ ọba mi Èdùmàrè mo kí àwọn ọlọ́pàá pé wọ́n kú iṣẹ́ o wọ́n wá ń tẹ̀síwájú wọ́n ṣe wọ́n kódà wọ́n dárúkọ ẹni tí nígbà tí wọ́n fi ọ̀rọ̀ wá àwọn ẹni bèé lẹ́nu wò àtinúṣẹ́ ìwádìí tí àwọn ọlọ́pàá tí wọ́n ní àwọn ṣe wọ́n ní wọ́n dárúkọ ẹni tó jẹ́ bàbá àṣàlẹ̀ fún àwọn ẹni bèé tó jẹ́ pé tí wọ́n bá ti ṣiṣẹ́ láabi wọn yìí tán bàbá yìí ni wọ́n máa ń lọ jábọ̀ fún kódà wọ́n ní bàbá yìí kò sí lórílẹ̀ nàìjíríà ọbẹ̀ ṣe ń wo eh, niger republic ni bàbá yìí ló wà orúkọ bàbá yìí ni alhaji garba wọ́n ní ni orúkọ bàbá ọ̀sàlẹ̀ àwọn ẹni ibi tí à ń sọ ń pa rẹ̀ yìí hmm. o láti orílẹ̀-èdè nàìjíríà sí orílẹ̀-èdè míì ọ̀gá ò kọ́bẹ̀ èdùmàrè kó mọ̀ fi sọ rẹ̀ sọ wa wọ́n tẹ̀síwájú wọ́n fi kún ọ̀rọ̀ wọn eh, wọ́n ní iléeṣẹ́ ọlọ́pàá tún ti ṣe ah, eh, wọ́n ní ọwọ́ tún tẹ lára àwọn ẹni bí ọlọ́ṣàyé Gàní ọlọ́ṣàyé wọ́n ní ní ọmọ tí tí kò ju ọmọ ọdún mẹ́tàdínlógún lọ twenty seven years pé ó wà lára wọn pé ọwọ́ sì bá òun náà wọ́n ní ìbọn táwọn bá lọ́wọ́ ọmọ yìí nìkan kódà wọ́n dárúkọ ọmọ yẹn gan wọ́n dárúkọ ọmọ yẹn wọ́n dárúkọ ẹ̀ orúkọ ọmọ ọdún mẹ́tàdínlógún tó wà lára àwọn Gàní ọlọ́ṣàyé orúkọ rẹ̀ ní Dayabu Muhammed Dayabu Muhammed wọ́n ní náà pé orúkọ ọmọ ọdún mẹ́tàdínlógún twenty seven years wọ́n ní ìbọn tán bá lọ́wọ́ ọmọ ọmọ ọmọdékùnrin yìí nìkan wọ́n ló ní ak forty seven tán bá lọ́wọ́ rẹ̀ wọ́n ní márùn-ún òun ní ak forty seven tán bá lọ́wọ́ ọmọ ọmọ yìí nìkan Dayabu Muhammed wọ́n dẹ̀ ní àwọn bá ọta tó lé ní two hundred and fifty lọ́wọ́ ọmọ yìí nìkan ni wọ́n bá lọ́wọ́ ọmọ yìí nìkan bẹ́ẹ̀ hmm. pé kọ́lọ́ ọba Èdùmàrè kó má fi sọ rẹ̀ sọ wa kó má dáàbò rẹ̀ bò wá ọmọ yìí ọlọ́jẹ́ ọmọ ìjọba àbílẹ̀ Soba local government nípínlẹ̀ nípínlẹ̀ Kaduna ni wọ́n ti pé ọmọ yìí ti wá kọ́bẹ̀ Èdùmàrè kó máa fi sọ rẹ̀ sọ o eh, wọ́n ní kò síbi tí àwọn ẹni ibi yìí kò síbi tí wọ́n sí eh, àwọn tó ń tẹ̀síwájú nígbà tí wọ́n ń fi ọ̀rọ̀ wá àwọn ẹni ibi tí ọwọ́ tẹ̀ yìí tí wọ́n ń fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò wọ́n ní lára àwọn eh, ibi tí àwọn tí máa ń ṣiṣẹ́ àwọn wọ́n ní àwọn máa ń gbé àwọn máa ń gbá àwọn máa ń jí mọ́tò nílé ìtura àwọn máa ń jí mọ́tò ní ìjọsìn church àwọn máa ń jí mọ́tò nílé ìjọsìn mosque àti ibi tí wọ́n bá ti ń ṣènáwó oríṣiríṣi ààyè táwọn ti máa ń jí mọ́tò nìyẹn kódà àwọn tó máa ń gba mọ́tò gan lọ́wọ́ àwọn tó bá rìnrìn òru kódà àwọn tó máa ń gbà lọ́sàn gan lójú pópó ní àwọn federal road wa kọ́bẹ̀ Èdùmàrè kó máa fi sọ̀rọ̀ ẹ̀ṣọ́ wa o kó máa dáàbò rẹ̀ bò wá àní rìnnà ń ṣe o àní lọ ìrìn àjò àlọ́ọ̀dé láṣẹ Èdùmàrè iṣẹ́ àṣírí àwọn ẹni bí kò sì ní bò mọ́ o àṣírí wọn mọ̀ tú náà ni níta tún gbọ́ nìyẹn o látún ní ká fi tó yín létí bó bá ṣe ń lọ àníjẹ́ tí yín ó di o a máa jẹ́ kẹ́ ẹ rí gbọ́ níkànnì ó ta sánsán lórí YouTube ẹ ṣé o.